الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس التاسع عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا عن ابن عباس رضي الله عنه أن دمادا قدم مكة وكان من أزد شنوءة وكان يرقي من هذه الريح فسمع سفهاء من أهل مكة يقولون إن محمدا مجنون فقال لو أني رأيت هذا الرجل لعل الله يشفيه على يدي فقال فلقيه فقال يا محمد إني أرقي من الريح وإن الله يشفي على يدي من, يش من شاء فهل لك eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ kàndínlógún léyìí tá a máa ṣàlàyé nínú rẹ̀ àwọn nǹkan tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó kojú pẹ̀lú òun àti àwọn sọ̀hábà rẹ̀ nǹkan tó pọ̀ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fi dán wọn wò ni ó fi gbé ẹ̀san wọn tóbi ni ẹni tí ó là láti pé kẹsàn-án rẹ̀ ó lè bá a tóbi bẹ́ẹ̀ náà lẹni tí yóò jẹ́ àdánù fún tí ò ní gbàgbọ́ tí ó máa dààmú àwọn ẹni ọlọ́run ọba tí ó máa fìtínà wọn lórí òdodo tí wọ́n dólé lórí láti lè máa gbìyànjú sí ìlànà èṣù nǹkan tá a níbi Muhammad sallallahu alaihi wasallam torí àtàwọn sùhábà ní sùtá lọ́dọ̀ àwọn kẹfìrí nǹkan tó kọjá bẹ́ẹ̀ ni àbẹ̀lọ́ba Allah kó bá kí ànábì àti gbogbo àwọn sùhábà rẹ̀ àti àkà fúnra wa ní àná nínú hadithu Abdullah bin Amr bin Asi tó fi ń ṣe àlàyé lórí nǹkan tí àwọn kẹfìrí ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Uqbatu bunu Abi Mu'ayt ó fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam lọ́rùn pẹ̀lú aṣọ aṣọ rẹ̀ ó fi fún lọ́rùn níbẹ̀ nínú Musnad Imam Ahmed bẹ́ẹ̀ náà níbẹ̀ nínú Sahih Bukhari naam àlẹ́ yìí ti gbáwájú nínú ẹ̀kọ́ ìdí ó ti síwájú eléyìí bẹ́ẹ̀ ni èyí tí ó máa tẹ̀lé lẹ́ni òun náà ni hadithu afawa Abdullah ibn Abbas tí ń ṣe àlàyé lórí àdàpè burúkú tí wọ́n fi ń pe ànábì Muhammad sallallahu alaihi wa sallam nǹkan tí ò tọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wa sallam àbí nǹkan tí ò ṣẹlẹ̀ sí tí wọ́n dẹ̀ ń pè mọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí wọ́n ń pè ní bimad bimad yìí ọ̀kan nínú àwọn tí máa ń kọ́fọ̀ ni wọ́n ń pè ní bimad ó dé Mẹ́kà bó ṣe dé Mẹ́kà wọ́n rí pé nǹkan tó ń máa ń kà ni pé kó máa ka nǹkan sẹ́ni tó bá rẹ̀ la especially ẹni tí àrùn wèrè bá kọlù òun ni bímọ́ọ̀dù máa ń ṣe ìtàmọ̀ sí rúkìá ìka nǹkan lẹ́nu wúyẹ́wúyẹ́ láti máa wá ìwòsàn fẹ́ni tó rẹ̀ wọ́n wá ń sọ fún bímọ́ọ̀dù wípé ìwọ tó ń pa tó máa ń ka nǹkan sẹ́ni tí ó bá ya wèrè láàyè tọ́lọ́run ó dẹ̀ fún un níwòsàn ìgbà táwọn ọ̀dẹ́ mẹ́kà pàṣẹ́mi asòfàáhù min ahli mẹ́kà ọ̀dẹ́ ni rìwáyà pé wọ́n bẹ́ẹ̀ náà ni ọ̀dẹ́ náà ni kùránì pé wọ́n torí pé tí ẹ bá ti ń sọ̀rọ̀ aláìgbádùn kọ́ bá lọ́pọ̀lọ́ aláìgbádùn lòun náà tí ẹ bá lóun lẹ́kọ̀ọ́ tí bá ti ń sọ̀rọ̀ àwọn aláìmọ̀kan aláìmọ̀kan lòun náà tí bá ti ń wù àwọn aláìmọ̀kan ó mọ̀ pé láláìmọ̀kan nígbà tí yẹn bá rọ́ tún lẹ̀ tóró dúdú ńlẹ̀ kàkà kan sọ pé òdodo lélẹ́yìí èmi ò lè ṣe ni àmọ́ tí wọ́n ń ṣe bí aláìmọ̀kan tí ń tàjà hálà wọ́n mọ̀ pé ní jahil torí pé ìwà ìmọ̀kan ní ń jáde lára rẹ̀ ọ̀rọ̀ àìmọ̀kan ní ń jáde lẹ́nu rẹ̀ wọ́n ní ìgbà táwọn aláìmọ̀kan yìí gbọ́ wọ́n ní inna muhammadan majanun muhammadu náà ya ìwọ tó dẹ̀ ń pa ọ tó máa ń pọ̀fọ̀ tó máa ń kàǹkàn sẹ́ni bá ya wèrè la tó lọ́n dẹ̀ máa ń fún lálàáfíà yìí à ẹnìkan bẹ lọ́dọ̀ wa níbi ayé náà mọ̀ọ́mọ̀ ni ó ti ya wèrè èrè rẹ̀ ti yí lẹ́nu wọn lọ́hùn. bimad fakọ́l ọ wá ní law anni ra'aytum hadha rajul la'alla Allaha yashfihi ala yaday àti bá dẹ̀ rẹ́ ẹni náà ni ọlọ́run lè ṣèwòsàn rẹ̀ látọwọ́ mi. falaqiyahu faqal abdullahi bin abbas ó ní bimadu yìí bó ti pàdé àníbà muhammad yẹn sallallahu alayhi wa sallam ó wá ní ya muhammad inni arqi min ar ó lẹ́ni tí àlìjẹ̀nú bá kọlù tí ọmọ ti ń ṣe mọ́ èmi a máa kà nǹkan fún un tí yóò dẹ̀ gbádùn. wà inna Allaha yashfi ala yadayi ọlọ́run àdẹ̀ máa ṣèwòsàn láti ọwọ́ mi min sha'a ẹni ó bá wù kẹfìrí ẹni tí ń sọ̀rọ̀ yìí o ẹ bó ṣe máa gbára ọlọ́run bá tó ẹ bá ah, àbó ti gbà sílámù ni àbí ọ̀tún ọ̀rọ̀ yìí ṣe fún ni tó bá sọ̀sọ́ kú sọ bí ó ti kó kalẹ̀ náà nìyẹn ní tí àwọn iṣẹ́ táwọn afá oní àhàdíìsì ń ṣe nìyẹn torí pé tí ò bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ tó bá mú wa bẹ́ẹ̀ ẹnìyẹn ò ní kúrú àhàdíìsì ẹni àní àhàdíìsì sàhẹ́ orú ẹnìyẹn náà ni wọn ò dẹ̀ ní sọ pé ẹni tí máa ń gba àhàdíìsì sàhẹ́ wá ni tí ń sọ tí ò rí bẹ́ẹ̀. náà àdíìsì dẹ̀ mẹ́nu sọ ẹ́ olólùwà máa ṣèwòsàn ẹni bá wù látọwọ́ mi fahalak ǹjẹ́rìí ànábì fẹ́ kí n ṣerú nǹkan báyìí fún ọ kí n kà nǹkan fún ọ torí pé òun bìlífù nínú tí àwọn ọ̀dẹ́ ń sọ nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá ànábì fi ṣe. فقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال فقال أعد علي كلماتك هؤلاء فأعادهن عليه رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث مرات قال فقال لقد سمعت قول الكهنة وقول السحرة وقول الشعراء فما سمعت مثل كلماتك هؤلاء ولقد بلغنا ناموس البحر قال فقال هات يدك أبايعك على الإسلام قال فبايعه فقال رسول الله صلى الله عليه وآله وسلم وعلى قومك قال وعلى قومي رواه مسلم نعم nígbà tó sọ fáwọn nígbà Muhammad sallallahu alayhi wa sallam wípé so nídìí ẹ ní ìrẹ ànẹ́bì ànẹ́bì tí ó gbádùn ju àwọn tí wọ́n ń fi ìròyìn àìgbádùn jù tí wọ́n ń fi ìròyìn àìgbádùn tì sọ́dọ̀ ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ká ó fẹ́ ni àmọ́ kó tó sọ̀rọ̀ mọ̀kọ́dímọ̀ tá níbi Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe òun náà ni inna alhamdulillah ànábì wa ka ìpè inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu ìpè ọpẹ́ fún ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ ni òun dúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba àwa ọba náà ló níràn lọ́wọ́ ẹni ọlọ́run bá fọ́nà mọ́ ọ kò sẹ́ni ó lè sí lọ́nà wa man yudlil fala hadiya lah ẹni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bá sọnù kò sẹ́ni ó lè tọ́ sọ́nà wa ashhadu an la ilaha illallah mo jẹ́rìí ipe kò sí ẹni tá a máa jọ́sìn fún lódodo àfi Allah wahdahu la sharika lah ọ̀kan ṣoṣo ní ní gbogbo àwọn nǹkan tó jẹ́sà fún ọlọ́run ọba kò sórogún fún ọlọ́run ọba mẹ́ wàá ṣe hàdù mo tún jẹ́rìí anna muhammadan abduhu wa rasuluhu dájúdájú muhammad èyí tó pàdé yìí abduhu àyà abdullah ẹrú ọlọ́run ọba allah ni wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ọba tó ni amma ba'd ànábì wa mú amma ba'd gbólóhùn tí ẹ máa fi ń ṣe òpin yà ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ń afòpin síná àfẹ́ máa bá mi lọ. ó gbé wa qal nífa qal àìdá àlàyé kẹlìmá àti ọ̀rọ̀ tó bá mi sọ yìí ti kà fún mi yẹn nígbà wípé ni ó ti gbọ́ wọ́n kà á mi nígbà bá kà á tán wọ́n tún ṣe dìndín sí i tó máa lé ní wákàtí kan yóò tún kó lóyún wákàtí kan ọjọ́ àìmọye oṣù àìmọye ọdún àìmọye wọ́n mọ̀ parẹ́ fún ẹ̀mí rẹ̀ yóò tún tó dẹ̀ fẹ́ soríire ẹ̀mí dáadáa ń bẹ pẹ̀lú ẹ̀ èèyàn dáadáa ni ó gbèrò dáadáa àmọ́ ohun tó mọ̀ọ́mọ́ náà ní í ṣe ma ó ní tún ka fún mi ànábì bá tún ka fún ànábì wá ka salasa marrat ẹ̀mẹ́ta là ànábì ka fún qal abdullahi ibn abbas sọ pé faqal bimod ó wá báyìí pé laqad sami'tu qawla al èmi ti gbọ́ ọ̀rọ̀ àwọn alágbègbà àwọn awòsùn sọ̀kan àwọn ayẹsẹ́wò àwọn awòràwọ̀ mo ti gbọ́rọ̀ wọn dáadáa wàkọ́wò lásàá mo gbọ́rọ̀ àwọn òkìdánà báwọn náà ti ń sọ tí wọn èyí tí wọn ń pa lọ́fọ̀ ni èyí tí wọn ń sọ lẹ́nà ni èyí tí wọn ń sọ lọ́rọ̀ ni gbogbo ẹ̀ láti gbọ́ wàkọ́wò lásù àárọ̀ kọ́dà táwọn akọrin àgbọ̀ fàmà sami'tu mithla kalimati kan hàwùlà. àwọn tó wọ̀ ọ́ sọ yìí iná alhamdu náà ni o mọ̀kọ́ dìímọ̀ tà níbi Muhammad táwọn tí ń tẹ̀lé ànábì máa ń kà káwọn náà tó sọ̀rọ̀ wọn fi ń kọ́ sí Muhammad ni sallallahu alayhi wa sallam. níbi ìbẹ̀rẹ̀ mọ̀kọ́ dìímọ̀ ìbílẹ̀ ọlọ́run ti sàánù dimad tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala sí gbogbo wọn. ó ní gbogbo àwọn ọ̀rọ̀ àwọn wọ̀nyí láti gbọ́rì àmọ́ tiẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ó wá fẹ́ ròyìn mọ̀kọ́dìmọ̀ tànẹ́bà Muhammad ó ní wàlọ́kọ̀dì balọ́gùnà nà Musa al-bahr a bíi kí èèyàn sọ̀rọ̀ àbí kí èèyàn gbọ́rọ̀ kankan ní ọ̀rọ̀ náà débẹ̀ ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ ó wá ròyìn ọ̀rọ̀ ànẹ́bà Muhammad àmọ́ bisifati ghayru mubashara bisifati ghayru mubashara ọ̀rọ̀ tí ò lọ direct ló fi ròyìn rẹ̀ ó ní àwọn ó dógóńgò ibi omi odò èyí tí máa ń ru nínú odò yẹn ó ní ọ̀rọ̀ yìí gan-an ó débẹ̀ òun ni pé ó ròyìn ọ̀rọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ẹwà tó dáa ọwọ́ aṣọ fún ànábì fàkọ́ kọ́ọ̀lù Ibn Abbas fàkọ́ onídìímọ̀ ọwọ́ aṣọ pé háàtì yadak òbẹ̀yẹ Islam mo fẹ́ bọ́ gbàdéhùn mọ́wọ́ rẹ wà rẹ ànábì torí kúngbà tí islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí níbi tí ń bá wọn gbádéhùn nìyẹn onímọ̀ ọ̀rẹ́ wa màá bọ̀ gbé màá bọ̀ gbádéhùn lórí islam wípé èmi èmi dimad mo fẹ́ ṣe islam. faqala fabayahu faqala rasulullah sallallahu alaihi wasallam ó bá gbádéhùn bẹ́ẹ̀ náà lànàbà muhammad sallallahu alaihi wasallam àṣọ báyìí ó ní wa ala qawmik kì í ṣe wọ nìkan o ṣé àwọn ìjọ rẹ náà ti bá mi gbé àdéhùn pé àwọn ó ṣe islam náà nìyẹn kọ́l wọ́n á làkọ̀ mi àwọn ìjọ mi náà ni bẹ́ẹ̀ ni àtèmi àtàwọn ìjọ mi àti gbàdéhùn pàbọ̀ ṣe islam yorùbá máa sọ̀rọ̀ kan wọ́n ní ìbàjẹ́ ènìyàn kò dá sí ọlọ́run bá lọ́à kò dá dúró téèyàn bá rò yí pé èèyàn fẹ́ léèyàn kúrò nídìí dáadáa ó ṣe tán àti èèyàn síbẹ̀ ni ẹ wo ohun tí àwọn ọ̀dẹ̀ ará mọ́kà ń sọ nípa anabi muhammad sallallahu alayhi wa sallam ipe ó ti ya wèrè ìwọ tó ń tó ń ṣe tó ń ṣe ìwòsàn wèrè yìí tó ń ka nǹkan fún wọn ọba dẹ̀ ka nǹkan fún anabi náà torí pé ó ti ya wèrè ẹ rí i pé wọ́n pè é lọ sí pé kó lè bá a hẹ́tì muhammad ni kó lè bá àkórìíra tó gbé dání ni àmọ́ kí ló padà ṣe tó padà gba Islam kò é sòun nìkan àwọn ìjọ rẹ̀ náà tún padà gba Islam tó wáyé pé lódodo òdodo ni alùsùnà gbé dání gbogbo ìròyìn kí ròyìn tí a fi ń ròyìn wọn ìgbà Boko Haram ni wọn ìròyìn kí ròyìn tí a fi ń ròyìn wọn torí pé irú oríṣiríṣi ni wọ́n ń pamọ́ wọn àwọn èèyàn tó ń kọ́ di súnà ni nígbà tí súnà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ pé àwọn tí máa ń gbé mílìkì lọ fún ìyá wọn ni irọ́ eléyìí wọn ọ̀tà mọ́ torí pé ó ti já ọmọ mi ti ṣe súnà nísìn ó ti lé lógún ọdún ti súnà ẹlòmíì ti dọ́gb ó ti ń lọ sọ́gbọ̀n ọdún nílẹ̀ Yorùbá tẹlòmíì ti ń jù bẹ́ẹ̀ lọ wọn ò tí ì rẹ́nìkan rí mú wá pé lágbájá ọmọ lágbájá ńlẹ̀ báyìí ó ti gbé míìkì lọ fún ìyá rẹ̀ irọ́ eléyìí wọn ti já irọ́ Boko Haram yìí náà ń bọ̀ wá já àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní bìlífù náà tẹ́lẹ̀ torí pé wọn ò kárò ẹ̀ mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì orí eléyìí yóò tún máa pèrò síbẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń hólé nínú òtún padà mọ́ ẹ̀mí wọn máa pè wọ́n wá pa ẹgbọ́n náà ṣé nǹkan tí wọ́n ń sọ ń pa àwọn iléeṣẹ́ bẹ́ẹ̀ náà lórí. ok èèyàn lè wọ́n fẹ́ takọ̀ àfà ṣé bí ìmọ̀tàfà yẹn gbé dání lọ́yẹ kó sọ pé ó ṣe mistake báyìí ó ṣe mistake báyìí ń fi àìníyàwó ń fi ń bú àfà àìbímọ èèyàn fi ń bú àfà ẹ kí wọn sọ pé orú eléyìí ń pèpè sẹ́sìn èyí wọn pèpè sẹ́sìn olùfinisí yẹ̀yẹ́ ni ẹni yóò bímọ kò fọmọlẹ̀ láyé àmófin umma tẹ́dẹ̀rù là umma ti ń ṣàdúrà fún ló fi kalẹ̀ torí pé látijọ́ tí Ibn Taymiyyah àti lọ ọ̀tá rẹ̀ gángbà ikú àfààní ni ó dẹ̀ ń ṣàdúrà fún dèní rahimahullahu rahmatan wasi'a kọ́nà bá kọjọ kọ́ bá kẹ́ bàbá Ibn Taymiyyah àti gbogbo àwọn onímọ̀ àgbà tí wọ́n ti lọ eléyìí òun ni àkójúwe pé ẹ wo sùtá tẹ fi ń kan òjíṣẹ́ ọlọ́run ọba ẹ wo sùtá ẹni tó wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ọ̀nà tó wá gbà wọ́n lẹ̀ kúrò nínú ìyà ipe láti lè sánú rahmatan lahun lahun rahmatan lil alamina jami'a ẹni tọ́lọ̀ ń ṣe láàánú fún wọn tó ṣe láàánú fún gbogbo àgbáláyé wọ́n dẹ̀ ń pè ní wèrè wọ́n á ń sọ fún ẹlòmíì pé ọ̀ọ́lọ́ kankan fún bóyá nǹkan tó kó sí lára àwọn yọ eléyìí tó wá jẹ́ ó jẹ́ sábà bí àti mọ̀nà ẹnìyẹn abẹ́lọ́ba Allah subhanahu wa gbogbo àti gbógun tòdodo káàkiri elédè nàìjíríà ni káàkiri àgbáńlá yé ni kọ́lọ́n tó jẹ́ ó jẹ́ sábà bí ìrànlọ́wọ́ fún òdodo náà ni. عن خباب بن الأرت قال شكونا إلى رسول الله صلى الله عليه وآله وسلم وهو متوسد بردة له في ذل الكعبة قلنا له ألا, ألا تستنصر لنا ألا تدعو الله لنا قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيه فيجاء بالمنشار فيوضع على رأسه فيشق باثنتين وما يسده ذلك عن دينه ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يسده ذلك عن دينه والله والله لا يتمنى هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى موت لا يخاف إلا الله والذئب على غنمه ولكنكم تستعجلون رواه البخاري نعم حديث ايتي اتما كا ايتي ó ṣàlàyé lórí ìdájúkọ tá ànábì rí àtàwọn sọ̀hábà rẹ̀ lọ́dọ̀ àwọn kẹfìrí nígbà tí dáwà yìí bẹ̀rẹ̀. òun náà ni Khabbab ibn Arad Khabbab ó ní ṣàkáwọnà ila rasulullah sallallahu alayhi wa sallam ó láwọn lọ àwọn kíbrìsì lọ sọ́dọ̀ àníbíyà muhammad sallallahu alayhi wa sallam jọ kan ó dẹ̀ ó wà ní kaaba lẹ́ni tí ó fi aṣọ rẹ̀ ó fi ṣe bíi pílò tó gorí lé mbẹ̀ àwọn wa sọ fún àníbí pé àlà tastansiru lánàá ah, ìrírí àníbí ò bá dẹ̀ wá ràn lọ́wọ́ fún wa ìran níbi wá ràn lọ́wọ́ fún wa ó tún wá tún jẹ́ ó jẹ́ àníbì júmùlà tó tún tẹ̀lé ọ wá fi ṣàlàyé ìrànlọ́wọ́ yẹn bó ni ó ṣe wá. ala tad'u Allaha ó bá dẹ̀ pé ọlọ́run ọba fún wa bẹ́ẹ̀ wàhálà yìí pọ̀ kọ́ọ̀l kí là níbi ṣe ìgbà tó ń sọ fún ẹ̀yìn tí kò báàbù sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam lérí pé kó wáyàn lọ́wọ́ fáwọn ìnira yìí pọ̀ ìyà tí wọ́n ti ń jẹ àwọn pọ̀ torí pé àwọn rìwáyà míì wà tó jẹ́ pé kò lálàáfíà tó òun ni ò jẹ́ kí a lè mú wa ipe àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ kò báàbù wa bá kí nìdí tó fi wá bá wọ́n fìyà jẹ lórí pé kó ṣe islam lórí kó ṣe islam lórí torí kókó lè bá a di kèfèrí Khobab bùnú Khalid bùnú Arad ó takú kò gbà bí wọ́n ṣe mú iná ẹ̀yìn iná wọ́n á gbé kalẹ̀ wọ́n ní wọ́n á fẹ̀yìn rẹ̀ lé omi ẹ̀yìn rẹ̀ òun ló pa iná yẹn àtàwọn oríṣiríṣi ìyàmí òun ló jẹ Khobab kí ni àníbà Muhammad sallallahu alaihi wasallam kí ló ń tó sọ ńgbà tí kọ̀báàbù sọ̀rọ̀ yìí tó dẹ̀ rí àti àfi jẹ́ ó ní káànà rajul fíìmàn qablakum ẹnìkan ti wà síwájú yìí ẹ́ kí ni wọ́n ṣe fún yuhfaru lahu fil ard wọ́n gbẹ́lẹ̀ fún ni fàyújà alùfí wọ́n dẹ̀ tì í bọlẹ̀ fàyújà bil minshar bẹ́ẹ̀ ni wọ́n lọ mú sọ ṣe máa fi ń gé pákó tí wọ́n fi ń gégi wọ́n á lọ mú un. fàyú dàrú àìlẹ̀ ẹ̀rọ àṣìhì bẹ́ẹ̀ ni wọ́n gbé sọ yẹn wọ́n gbé lé lórí fàyú ṣàpò bìtìnàtẹ́yìn wọ́n bẹ̀ sí méjì wọ́n gbé sọ lé lórí látòkè wọ́n dẹ̀ gé sí méjì àlébìkọ́ sọ yẹn ọwọ́ ní bí ó ṣe gé sí méjì yẹn ṣe wọ́n pé ẹ̀mí tó bá kù kó tó jáde ní àníbi ni wàmọ́ yasudduhu zalika an dinihi nǹkan yẹn ò ní kó má sin lọ́wọ́ bá kò kọ́ di kó rí i pé àwọn ti ń kírun lọ kó mọ̀ wá lọ bẹ lọ́wọ́ bá àbí kó wá sọ pé òun ò ṣe islam mọ́ àbí kó lóun ò ṣẹ̀sìn mọ́ àbí kó lóun ti di kèfèrí nǹkan yẹn kọ́ di kó níbi ẹ̀sìn ẹ̀ àníbi ni wallahi hadha wípé nǹkan tí wọ́n ń ṣe yìí di. anabi ni wallahi la yatimanna hadha al-amr hatta yasiru raqibu min sana'a ila hadara al-maut. wípé a sẹ́rí alámọ̀rí yìí yóò padà yóò padà tàn ká ẹ̀sìn yóò padà dìrọ̀rùn kódà ẹni bá gùn kan pẹ̀lú fọkànbalẹ̀ ní ó ti ní ó máa fi gùn kan ẹ̀ lọ láti sana'a tó fi dé hadara al-maut. la yakhafu illa kò ní bẹ̀rù ẹnìkan kan àfọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ká ó lè ní ó ṣe kíní kan àbáwọn àwọn kèfèrí ó mú un àbí hmm, kò ní bẹ̀rù ẹnìkan kan àfọlọ́ọ̀bà eléyìí ti ṣẹlẹ̀ lónìí tá à ń wí ara mùjísà níbà Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ̀rọ̀ ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé kọ́bárù ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ ọ̀dẹ̀ padà di tí ó ṣẹlẹ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam pé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ walakinnakum tasta'jilun àmì nkánjú òkè wàdí ìbá alàlùgọ́nà alàgọ́nà yìí bẹ́ẹ̀ náà ni ẹlòmí yóò ẹ̀rí ìkókò pẹ̀lú àwọn ẹran lé bí àgùntàn ewúrẹ́ kò dẹ̀ ní bẹ̀rù lérí rẹ̀ ìpè bẹ̀rẹ̀ àwọn wọn jẹ yọ jẹ àwọn ẹran yẹn. àníbi ni wàlẹ́ akínnẹ́kùn tẹ̀ sàjìlú àmẹ́ nkánjú eléyìí ni nǹkan tí a fẹ́ gbọ́ yé níbí báyìí náà ni pé nǹkan tí kò bá borí tí lọ́dọ̀ àwọn kèfèrí tó fi ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó fún ní sùúrù ni torí náà ńkọ́ téèyàn bá wà ní ìgbà tí ò sí agbára téèyàn ò lè béèrè fẹ́tọ̀ ẹni èèyàn á ṣe sùúrù ni naam ààrẹ tó jẹ́ ká gbọ́ ìwáyà mi. عن خباب بن الأرد كنت رجلا قينا عملت للعاص بن وائل سيفا فاجتمع لي عنده فأتيته أتقضاه فقال لا والله لا أقضيك حتى تكفر بمحمد فقلت أما والله حتى تموت ثم تبعث فلا قال وإني لميت ثم مبعوث قلت نعم قال فإنه سيكون لي ثم مال وولد فأقضيك فأنزل الله تعالى أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا سورة مريم رواه البخاري نعم خباب بن عرط أني kúntù kúntù rajulan qaina ó ní wẹ́dà ni mí wẹ́dà ni mí àmìtú lìlàásì búnú wa il sayfan ó ní àlàásì búnú wa il olóhùn ṣe ìdà kan fún àgbẹ̀dẹ kí ní àgbẹ̀dẹ máa ń ṣe ìmọ̀ ọ̀rọ̀ rìn olóhùn ṣe ìdà asibunu wa'il ó ní fàjítàmà àlí ìndàhù fàtẹ́tùhù àtàkọ̀dọ̀ ó ní bẹ́ẹ̀ lòun ló kan tó wọn gbà lọ́wọ́ ẹ̀ òun bá lọ bá ìwé mo ti ṣe ìdá fún ẹ mo ṣe gbá fún ẹ mo ṣe àwọ fún ẹ onígbèsè tó sọ fún mi ẹwù kan táwọn kèfèrí fojú àwọn mùsùlùmí rí faqal la wallah ó yìí ní san fún ọ. làkùbíkà hàtà takfurọ bíi muhammadin ó ní mi ní san fún ọ tó fi di kẹfìrí fún àtàwọn níbi àmàhàmà sọlá ẹsẹ mọ jọ lówó àbí ọyà kọ ya kẹfìrí náà tó bá sọ pé ò sí ti mọ̀ọ́mọ̀ mọ́ nìsín ẹ̀ẹ́ àsanwó fún ẹ. tọ́nà àwò pé oṣòwò tó mọ tó jẹ mí àbí fakult kọ̀báàbù ni mo sọ báyìí pé amáwá lọ hàtà wọ́n wá gbà kéèdà wọlé ọ̀rọ̀ tó sọ ó wá jẹ́ kó yé ah ẹ́ ọ̀dà yìí níyà kẹfìrí sànẹ́bì títí tí mo fi tí mo folúwa búra títí tó fi kú fún mọ̀ tó bá kódà títí tí mo fi gbé ọ dìde mi níyà kẹfìrí sànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam fálà mi ní ṣe mi ní ṣe tó sọ kọ́ọ́lù ọ̀rọ̀ àwọn òpè ẹ̀jẹ̀ ká gbé ọ̀rọ̀ eléyìí ti ṣẹ́gbẹ̀ náà jákọ́ béèrè question náà. wípé ẹ ṣé òun wà ní ìlànà yìí tó fún mama bọ́ọ̀lù ṣé òun òun ò kú ṣá wọ́n tó á gbé òun dìde kóòtù náà kọ̀báàbù ni mo sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni qal fa innahu sayakunu li thamma malun wa walad onítọ́ bá máa rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti àgbà wà dìde àtún lówó tó bá dijọ́ gbèrè àìkíyàmá kódà àtún bímọ ńbẹ bóun ṣe tún lówó bóun ṣe lówó láyé yìí tẹ̀wọ́n kó owó pọ̀ àbẹ́lẹ̀ tún rówó náà lọ́rùn tẹ̀bá tó bá tún dọ̀rùn fakudik ọ̀dà jẹun lọ sọ́fọ́ lálẹ́ kìyàmọ̀ tó bá jọ pé màá kú ó tún á tún gbé mi dìde ok mọ̀ wọ́ọ̀rì owó ọ̀wà ń gbà yẹn náà torí pé ẹni pé àwọn ẹni tó bá jẹun yó nígbà míì wọ́n mọ̀ dá para ìgbà ẹni ẹni bá dé tó sí náà láyé ó tún gbogbo ọ̀nà dandan tí wọ́n máa sọ nìyẹn tó ní owó wà tó bá dọ̀hún so a tún bímọ náà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni fakidik máa máa sanfọ tó bá dá alqiyama fa anzalallahu ta'ala bọ́lọ̀ ti sọ àyà yìí kalẹ̀ nìyẹn pé àfàrọ̀ àyíta lẹ́yìn káfàrọ̀ bíi àyàtìnà yá òwúrẹ́ ni ó ya kèfèrí sí àmì àwọ̀ ọlọ́run ọba wàkọ́ọ̀lù la ùtàyánà máa láwọn wà wà dàda ah, wọ́n fún wa lówó ni wọ́n fún wa ní ọmọ ni àwa ah, ló wá bímọ tá a bá dálé kìyàmà lóòrò àmọ́ sọ fún ọ ọlọ́ni àtọ́là àlẹ́kọ̀ọ́ yìí ṣé ó ti rí kọ̀kọ̀ ni tó ti mọ̀ pé bí ó ṣe rí nìyẹn àkọ́dọ̀ owó tó máa yọnu owó ni so kèfèrí kí ni ṣe yẹn ìṣèzáhùn bìyàmìlì kìyàmà fàkàfọ́rọ̀ hùlọ́ tọ́bárà kọ́ tààlà bí fìlì iṣẹ́ kẹfìrí ni ìgbọ́n fi ọ̀rọ̀ ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ tába ti ń gbẹ́sẹ̀ wa lọ tába ti rí i pé ó ti fẹ́ di ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ẹ̀sìn ẹja dàdú àbáwọn tó gbẹ́sìn dání lílẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà àwọn ẹni dáadáa tí ó yọ pé òdodo ń bẹ lọ́dọ̀ wọn àyèfi wọn ṣe yẹ̀yẹ́ àyèfẹ́ ṣe ṣe yẹ̀yẹ́ lára wọn téèyàn bá fẹ́ ṣe rí burúkú pẹ̀lú ọ̀rọ̀ lásán tọkàn sàn ó lè bá aṣẹ́ gbogbo iṣẹ́ tí ẹ̀ ti ń ṣe láyé ó lè bàjẹ́ fún èèyàn wájú ọlọ́run ó bá ń fi jọ́gbé kíámà yọmọ kíámà níbi ń fi ṣe ẹ̀yẹ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí pé àlìkíámà bá wà òun ó tún dìde àbí mọ́wọ́ rí alo owó wà ọmọ wà lọ́rùn so ìrẹ́ kọ̀bá àmọ̀ san gbèsè yẹn fún tó bá dá kíámà tó lọ́run fi sọ báyìí pé ṣé orí kọ̀kọ̀ ni orí kọ̀kọ̀ ni àmì takọ̀dà ìndà rahmani ahada àbí ó ti gbádéhùn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti gbádéhùn fún pé bí ó ṣe rí nìyẹn ní fi ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì yóò kàn máa dápara a máa sọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndà kìámà nígbà tó yẹ pé ọkàn ọkàn nǹkan yẹn ọlọ́run fi hàn ibi bí ó ṣe rí nìyẹn nǹkan tá a bá ti rí nípa ọjọ́ gbẹ̀ndà kìámà ẹ̀kọ́ nìyẹn tá a bá ti rí nínú Qur'an tá a rí lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam méjèèjì yẹn náà ni kódà táwọn sàhábà bá sọ tó bá lálàáfíà lọ́dọ̀ wọn wọ́n gbà yí pé àmọ̀rọ̀fóhùn hokman wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n mú wa ló kó ara wọn àwọn yìí dẹ̀ bẹ̀rù ọlọ́run bá ju kí wọ́n parọ́ lọ wọ́n wà ní àjàsí pé wọ́n gbọ́ lọ́dọ̀ ànábì ni wọ́n sọ pé alhadithu marfu'u hukman àgbẹ̀ dá lẹ́jọ́ hàn marfu'u ni àjàsí pé ànábì lọ sọ fún wọn wọn ò gbọ́dọ̀ sọ pé ọlọ́wọ́n ṣẹ̀ṣẹ̀ báyìí ọlọ́wọ́n fi àjẹ́ ní báyìí láì jọ yí pé wọn residence nínú hadith nínú Quran láti rí tí ó ṣẹlẹ̀ jọ̀ gbẹdà làwọn mùsùlùmí ó bìlífẹ̀ níta bá ti rí nínú Quran tàbí lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam àní dájọ́ fún wa àní sọ pé báyìí ní jọ̀ gbẹdà kẹ́hámọ́ ṣe rí ẹlòmíì ò ti mọ̀ dájọ́ fúnra rẹ̀ ìgbà ẹlòmíì ní kò tẹ̀ ní dájọ́ fúnra yóò mú kọjá àlàlá rẹ lómi ẹni tí ò mọ kọ̀ọ̀kan ẹ tí ò mọ kankan ẹ yóò mọ sọ pé bàbá alágbájá ẹni ni ẹni ọlọ́run ni kan ni ìgbà wo ni alùsùnì sọ pé ẹnìkan ẹni ni ẹni tó lọ́run bá pè lẹ́ni rẹ̀ òun lẹ́ni ọlọ́run ẹni tá à níbi pè lẹ́ni ọlọ́run òun lẹ́ni gbogbo àwọn yòókù tá a bá ti á a níran kan pé nínú nǹkan tí ó hàn sí wa o a níran kan pé á ah, eh, bàbá ẹni yìí súnmọ́ lọ́wọ́n ba àmọ́ ká máa sọ bí ìgbà tó yẹ pé a ti rí kọ̀kọ̀ kí a sọ́ra ká má jẹ́ kí ìṣesí àwọn súfí tó yẹ pé kò sí tọ́ka fún tí wọ́n ń ṣe yẹn ká má jọ máa gbé wa ẹlòmíì ṣe súnà níbẹ̀ ń papò mọ́ra súnà ọ̀rọ̀ àwọn onísúfí ni máa ń sọ. So bí ìtọ́ ẹ̀kọ́ dé tàtakò bí ìgbà tó yẹ pé èèyàn ń wí ọ̀rọ̀ lọ́lọ́run bá lọ́wọ́ pé bí ó ṣe ṣe ni tí ó dẹ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lè yàtọ̀ ọlọ́run dẹ̀ kọ́ alẹ́kọ̀ọ́ lára lọ́dọ̀ àwọn sọ̀hábà gan rẹpẹtẹ tápàdà máa kà nínú tírà yìí tí wọ́n ti máa dájọ́ pé ọmọ àdíjẹ́ náà ní lágbájá tọ́lọ́run dẹ̀ sọ pé táwọn níbi sọ pé ah, ọmọ náà ni torí pé nǹkan báyìí báyìí báyìí padà ṣẹlẹ̀ sí nǹkan báyìí lọ padà ṣe sódà ọmọ náà ni ká sọ̀ra. قلب الله سبحانه وتعالى كرسان وانا عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أخبت في الله وما يخاف أحد ولقد أتت علي ثالثة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا ما يواري إبط بلال أخرجه الترمذي وابن ماجه وصححه الألباني نعم حديث أنس بن مالك أطوفه صفوان به nípa sùtátẹ́ في kàn محمد صلى الله عليه وسلم، òjíṣẹ́ الله با ló sọ̀rọ̀ nínú tí Anas bin Malik tó gbà wá ó ní a lakọ̀dì ùdí tu fi là wàmáyù za ahad Allahu Akbar ó ní wọ́n ṣe sùtá fún mi ànábì tí wọn ò ṣerú ẹ̀fẹ́ nìkankan rí Allahu Akbar ẹ jásí pé ọlọ́run dá ànábì wò pẹ̀lú tó gbé dání kí wàá làwa ta làwa ó ní wàlàkọ̀dì òkìftù fìlà wàmà yòkọ́ọ̀fù àhàd wọ́n dẹ́rù bà mí níbi títọ́ lọ́wọ́ ọba orun tí wọn ò dẹ́ orúbẹ̀rù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan rí ó ní eléyìí bẹ́ẹ̀ bí ẹ ti ń dẹ́rù bà níbi bẹ́ẹ̀ náà wọ́n ń dẹ́rù bà àwọn sọ̀hábà níbà Muhammad sallallahu alayhi wa tábà wọnú suratu Al-Imran ọlọ́ba Allah ń sọ fún wa bẹ́ẹ̀ pé. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní àwọn ẹni tó yẹ pé wọ́n ń sọ fún ẹ alladhina qala lahumu nnas àwọn táwọn èèyàn ń sọ fún pé àwọn kan ti pétó pèrò léyìn lórí o wọ́n ti kójọ léyìn lórí o wọ́n fẹ́ ṣàbúrú báyìí fún yín o ẹ̀ fàkṣà òhùn ẹ lọ bẹ̀rù wọn o wọ́n ń dẹ́rù bà wọ́n ẹ lọ bẹ̀rù wọn o ìyẹn ni o bazadahum imanan ó bá lé wọn kún nígbàgbọ́ ìgbàgbọ́ wọn bá dó dáadáa kí ni ó sọ lẹ́yìn ìgbà tí wọ́n dẹ́rù bà wọ́n tán ìgbàgbọ́ wọn tó ń lékún ni so tabadé ni tí wọ́n bá ń dẹ́rù bà àwọn pọ̀ àwọn ṣe gbá fún ọ àwọn ṣe kíní kan fún ọ tó bá fi eléyìí sílẹ̀ tó bá fi léyìí sílẹ̀ ìjọba yìí làwọn ó ṣe ẹ́ òun eléyìí òun náà láfijọ wọ́n ti ṣe síwájú kí ló yẹ kó ṣe fún ọ yẹ kó jẹ́ nǹkan tí ó lè kún nígbàgbọ́ ni kì í ṣe nǹkan tí ó wàá dín ìgbàgbọ́ kù ọlọ́ọ̀bà Allah subhanahu sọ pé kí làwọn á sọ hasbunallahu wa ni'mal wakil àwọn sọ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wa mọ̀ndàlá ọlọ́run ọba náà ọba tó ṣe gbára lé ni so ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́ wa sọ pé fanqalabu bi ni'mati min Allah ṣebí wọ́n ń dẹ́rù bá wọn ni ìgbàgbọ́ tí wọ́n dúró wọ́n dúró tí ọlọ́run bá wọn agbára lọ́lọ́run bá ọlọ́run nígbà tí wọ́n darí dé pẹ̀lú ọlá ni ọlọ́run fún wọn ẹ̀ wà fọ́ọ̀lìn ọlọ́run lòun ṣe kẹ́hìn fún wọn òun tó sọ láwọn fún wọn ọlọ́run ni lam yam sásìhùn sùúrù ìgbáralé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí gbára lọ́lọ́run yẹn ọlọ́run bá Allah subhanahu pé ara kan ò wọn wọ́n tábà wallahu dhu fadlin azim ọlọ́run ni wọ́n tẹ̀lé ìyọnu ọlọ́run ọba ọlọ́run ní ọba tí ó ní ìyọnu tó tóbi tó ní ọlá tó tóbi lòun tó máa ń ṣe fẹ́ni bá wù kọ́lọ́ba kọjọ kó sọ láàrẹ̀ fún wa gbogbo ẹni wù tó bá fẹ́ pèpè lọ sọ́jọ́ ọ̀nà tọ́lọ́run ọba wọn ó ṣe ní sùtà ẹni bá fẹ́ sòdodo wọn ó ṣe ní sùtà àfi kó ṣe sùúrù sùúrù ní èsì pé àwọn ni ó ṣe sùúrù kọ́mọ fèsì kọ́gọ́ kọ́mọ sálàyé òdodo kí wọ́n parọ́ ọmọ kọ́mọ lè sọ sùúrù kọ́hùn sùúrù náà ni pé èèyàn máa fi àlàyé sọ pẹ̀lú ẹlẹ̀ yóò dẹ̀ máa ran kan dáadáa fáwọn tí wọn ò understand tí wọn ò gbọ́ yé yẹn. ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń gbé wa lọ bí àyà yẹn ni pé wala qad ukhiftu fillahi wa ma yukhaf ahad wípé wọ́n wípé wọ́n dẹ́rù bà mí ìdá ẹ̀rù tí wọ́n ń dábàá mí wọn ò dábẹ́ nìkan náà àwọn tó ti síwájú. Si ànábì muhammad sallallahu alayhi wa sallam ni alaqad atat alayya thalithatun wa mali walibilali ta'amu yaquluhu dhu qabadin illa ma yuwa illa ma yuwari iftu bilal ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn ti lu ọjọ́ mẹ́ta rí òun àti bilal tó yẹ pé kò sí oúnjẹ kan fáwọn ẹni tí orú oúnjẹ tí èèyàn kan lè jẹ àbí nǹkan tá bẹ̀mí abẹ̀mí lè jẹ ẹ́ kò sí fáwọn àyàfi dédé nǹkan oúnjẹ náà nǹkan tí ń bẹ lọ́dọ̀ àwọn òjú nǹkan tí bìláàlì lè fi pamọ́ sí abẹ́ abíyá rẹ̀ lọ àwọn dẹ̀ lu ọjọ́ mẹ́ta torí náà ń kọ́ òsì àìtó àìnító ẹni tí bá ń bẹ fún ara àlámọ̀ nǹkan tó lọ́run fi gbé àwọn ẹni dáadáa àwọn ẹni rí bẹ̀rẹ̀ lórí àwọn àníbẹ̀ ọlọ́run ọba kìí sowó ni wọ́n fi ń sakọ. àwọn àwọn àwọn àwọn àwọn àfa dáadáa òsì ní ṣàárò wọn ibi kìí jọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ́ àwọn àfẹ́sìn ká gbé látòrí àwọn àníbẹ̀ ọlọ́run ọba tó ti lọ gbogbo àwọn ànábì ọlọ́run bá tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lówó mẹ̀kúnnù ni wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rí ò lówó so èèyàn kan ò lè wá jọ pé yóò gbowó kalẹ̀ ni ó fi máa ṣe òṣùwọ̀n ẹni rí àtẹnibú ìgbẹ́ bá sọ pé àáfà ni kò wá lówó kì í sàáfà mọ́ èyí òun kọ́ ló sùnwọ̀n ẹni bá sọ pé òun lè sọ̀yàn dólówó àbí èèyàn gbọ́dọ̀ dólówó ni kò sí àní lówó èyí wòye ṣe pèpè àwọn ànábì ọlọ́run ọba èyí wòye ṣe ìpèpè àwọn ẹni rí torí náà àárọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká dúró lórí dáadáa ẹ dẹ̀ jẹ́ ká dúró lórí ìlànà títọ́ ọlọ́run ọba ẹ má jẹ́ kí á fì kúrò nílànà títà níbà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ṣókí ní nǹkan tí àwọn ànábì ọlọ́run ọba ànábì Muhammad àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n rí lọ́dọ̀ àwọn kèfèrí Mákà nígbà tí dáwà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sùtáì wọ́n fi ń kà wọ́n eléyìí súnà àwọn ànábì ọlọ́wọ́n ọba ni súnà àwọn ẹni rẹ ni gbogbo ẹni wù tó bá fẹ́ ṣètò ọlọ́wọ́n ọba kó máa retí ipò ọlọ́wọ́n bó dán o àkọ́dẹ̀ máa ń jẹ́ kí ìyẹn ó fi òun kúrò ní ojú ọ̀nà dáadáa eléyìí òun náà ni àpẹẹrẹ dáadáa àbẹ̀lọ́wọ́n Allah subhanahu wa ta'ala òun ni pé téèyàn bá dúró lórí dáadáa tòun àti bó bá ṣe rí fìtínà tó àmọ́ ká sọ́ra ẹlòmíì yóò jìyà yóò máa nítorí àìlẹ́kọ̀ọ́ rẹ̀ ni yọ́dẹ̀ lóun ń ṣe dáadáa ẹni fẹ́ ṣe súnà níbi Muhammad sallallahu alaihi wasallam tí lọ fi àbá kéke ó lóun fẹ́ ṣe súnà ló ń dákọ̀ o ni wọ́n á lọ fi àbá kéke gbá ńlá èyí tí súnà ọ̀ràn so tó bá jìyà yẹn àbí nǹkan tí tí Islam pàmìtì ẹ̀ ó lọ ṣe ọ̀dẹ̀ lọ fẹ́ ṣe súnà ọ̀wá ń jìyà wá sọ pé òun òun òun jìyà lórí súnà náà òun jìyà láìlẹ́kọ̀ọ́ nìyẹn èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ kún ẹ̀sìn tó lóun fẹ́ ṣe òun ni pé ẹ̀kọ́ tí islam yẹn gbé wá ẹ wo pépè òun kékeré náà jẹ́ káwọn níbi ò sọ ara wọn jọ igbá ẹni tó lu kọ̀báàbù káwọn lọ bá wí ẹni olú bilal káwọn lọ bá wí ẹni olú musabunu mẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó yẹ pé a ti sọ̀rọ̀ wọn síwájú kí ló dé tí wọn ò fi lọ retaliate kí ló tí wọn ò kóra wọn jọ pé àwọn fẹ́ máa tírénì ara wọn gbà yẹn torí pé wọ́n ti mọ̀ pé àjẹkúnyà làwọn jẹ wọ́n ní tí ọwọ́ yìí bá ti ti kú dà èyí béèrè kú tó pa wá bóun owó ni wọ́n fi parí pé èèyàn gbọ́dọ̀ ní sùúrù lásìkò ìgbà tí èèyàn bá lẹ́ni islam mọ́kà ní fanibà muhammed sọlá sọlá táwọn sọ̀hábà rẹ̀ ẹ̀kọ́ ní fáwọn táwọn náà bẹ lágbà ńlá yé lẹ́ni nípa pé kò sí sagbára fún wa ẹ má ká lọ fún wa fi àgbá kékeré mọ́ gbá ńlá lọ́wọ́ àwọn tó yọ pé wọ́n jẹ́jọba ni àbí àwùjọ ni ká máa lérí sí wọn ká máa ṣe gbogbo ẹ̀ alihamdulilah suna aniba muhammad sallallahu alaihi wa sallam òun mẹ́kọ̀ọ́ dání ó dẹ̀ pé tí yẹn bá dì mọ́ bó ṣe kí n ó dì mọ́ inshallah ta'ala gbogbo bí sòrò bá ti lè pọ̀ tó yóò borí rẹ̀ náà ni àbí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́n bá kó mú adó lórí suna aniba muhammad wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk